أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسولنا الأمين وعلى آله وصحبه أجمعين وبعد أدعوك فون ولنغبا الله وباتي تقدر كما سيكسر إلى دي أسكوي أبرام الله سبحانه وتعالى إذ تقدر لنسمي وكما لقلوننا kí a máa lò pẹ̀lú ìpayín kékeré kí a máa lò pẹ̀lú ìbànújẹ́ kí a lò pẹ̀lú ìdùnnú àti ìgbàgbọ́ èyí tó péye tó jẹ́ balógun nínú tẹ́dá fi sin lọ́m ní àṣálẹ̀ ìyá tó ń kí wa kú kalẹ̀ lórí àkọ́tún ètò wa tá mọ̀ sí àgbọ́yé Islam abẹ́lẹ́wọ̀n bá Allahu subhanahu àgbọ́yé náà kọ́lọ́ mọ́sálàì fún wa gẹ́gẹ́ bá ṣe nínú hadith al-imam والملك الصالح والخليفة الراشد معاوية بن أبي سفيان بن حرب بن أمية رضي الله عنهما wọn làwọn gbọ́ tó ànábì ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tọ́lọ́run bá fẹ́ dáadáa fún ọlọ́run àfún lágbọ̀ọ́yé lórí ẹ̀sìn tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bí a ṣe ń ṣàlàyé fún wa ìwà tí ẹ rí ni kò kéré nu tí ẹ̀dá máa fi ń sin lọ́run bí ti wù kọ́ ma pàtàkì púpọ̀ gẹ̀ẹ́bà sí àṣàlàyé fún wa wípé ìwà abala méjì náà ló ní àmọ̀rí ìtọ́da àmọ̀rí ìtí ọ̀dà wàmí jumla tilẹ̀ akíláàkìlì mọ̀fúnmọ́ọ̀mọ́tì nínú ọ̀ràn àwọn ọ̀wà tí kò dá tí ò bójú mu tí ò yẹ ká máa rí lára ọmọnìyàn yìí tí a mẹ́nu bà fún wa nínú àwọn ọ̀rọ̀ wa tí ó ti kọjá òun náà ni kúlùkù zulm dàmọ̀ sí wa àbòsí ṣíṣe àbòsí ṣíṣe ajóyè wa pé kò lérè ní ìbámu sí ń taari nínú ọ̀rọ̀ olúwa wa nínú alukur'anul karim bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ tó lè wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba allah àbáwá sàdé ń pa ká fún wa àwọn ọ̀rọ̀ tí wọ́n jẹ́ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n èyí tó wá sáyé àbí tó jáde tó jáde lẹ́nu àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn ní àwọn tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ nábì sallallahu alaihi wasallam tí wọ́n gbọ́ yé lásàlẹ̀ yìí àátọ̀ fi díẹ̀ sí wa láǹfààní mbẹ̀ ní ọlọ́run lè lò ń sábà bí ìkàlùkù náà fi máa ju tó ń jábọ̀ sí nínú ṣe rẹ̀ nínú wa rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ bóyá kàlùkù lè máa tara ìjú sílẹ̀ bí yẹn bá ní mẹ́wàá lára tẹ́lẹ̀ tó bá ju márùn-ún lẹ̀ tó kù márùn-ún tí ó sì tó dúró tó ń gbìyànjú bó ni ó ṣe máa ju àwọn àbòsí nílẹ̀ torí pé ó bá ṣe pọ̀ lára ẹni sí bẹ́ẹ̀ ní parun olúwa ṣe wà lára èèyàn olúwa mọ́sálásí sọ wa kúrò ńbẹ̀. alimami muawiya ibn abi sufiyan ọlọ́mùbá ni fọ̀rùn kẹ́ bàbá náà wọ́n ní ìnílà asáhìí àna uzlim man la yajidu ala man la yajidu alayya nasiran illa Allah wọ́n ní ojúmọ́ ń ti àwọn láti ṣàbòsí fẹ́nìkan tó ṣe pé tó bá wo ọ̀tún tó wo òsì tó wo wájú tó wẹ̀yìn kò rẹ́nìkan kan tó lè ràn án lọ́wọ́ kọjá ọba tó dà ní ojú máa ń ti àwọn ẹ̀rú máa ń bá wọn láti ṣàbòsí fún èèyàn bẹ́ẹ̀ torí wípé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn irú èèyàn báyẹn ló máa ń rọrùn ṣàbòsí fún ẹni tẹ́ rí wípé kò ní ga kò ní go ẹ̀rí kò ní connection kò mọ èèyàn kò sí nǹkan kan ní kò tún lówó kò lágbára àwọn èèyàn ó máa wá yan jẹ ni. ṣùgbọ́n ẹni tó ní gbogbo agbára ayé ó wà ní ṣáàjì ẹ̀ gbẹ̀ǹtẹ̀ yẹn jẹ ní kódà kálágbára ayé kan ló ń yàn jẹ alagbara hmm, alágbára ayé ní yóò padà dá ma yóò padà kábàámà ìrẹ́ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ yàn jẹ ẹ̀ ó sọ̀rọ̀ yàn jẹ àrílẹ̀ yìí kọ́lẹ́kọ́ látọ̀dọ̀ sàbí ànábì dáadáa nì olùwàkọ́bà ní fọ́ọ̀rùn kẹwọn bẹ́ẹ̀ bí a bá wò kan òun náà wá sọ́dọ̀ ìkànnú àwọn ọmọlẹ́yìn ànábì bàbá tí ó gbajúmọ̀ ní hadithi ni náà ni tí ó sì jẹ́ àkọ́kọ́ náà àwọn tí wọ́n ọ̀rọ̀ ànábì sórí jù bùnà ni abdulrahman ibn sakhra ad-dawsi al-yamani al-mashhur bil-imam abi hurairah radiyallahu ta'ala anhu wa arda lọ́nba ni yọnu sísá bí ànábì náà arákùnrin kan wá bá wọn ní inna zalima la yadhlimu illa nafsah wo ni kuru kẹkẹ wàhálà sí àpọ̀ tó bá nìrẹ̀ àbúrò rẹ̀ bẹ́ẹ̀ bá jálábòsí rẹ̀ àbúrò rẹ̀ ó sì borí ara ẹ̀ ní ọ̀kọ́lá Abu Hurairata wọ́n ní bàbá yìí wá sọ ń jọ́nà pé kazabta òpùrọ́ ni ọ́ wọ̀lẹ́fì nafsi Abi Hurairata biyadi ọba tẹ́mi mi Abu Hurairata ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra pé innal hibara latamutu fi wakriha min zulmi zalim mo fọlọ́wọ́ bá búra pé àwọn kanú àwọn ẹyẹ wọn a máa kú sórí ìtẹ wọn nígbà bá wà lórí igi tí wọ́n kú sórí ìtẹ wọn látara ipa burúkú tí àbòsí àwọn alábòsí kó lórí ilẹ̀ a máa pa àwọn ẹyẹ mórí ìtẹ ni sọ́ọ́sì á sọ pé alábòsí wọn bá ó ṣe ara ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ṣe ara ẹ̀ náà ni lóòótọ́ ṣùgbọ́n tí kùránì ń sọ ó ṣàbòsí forí ara ẹ̀ tí kùránì ń sọ ó ní pé kò lè àbòsí tó bá ṣe ò lè àfẹ́tì ẹni bọ́dì rárá o tí kùránì ń sọ kan ìyẹn ní àbúrò rẹ ráfẹ́kẹ́ ni ìyẹn gbọ́ yí ìyẹn láti sọ fún wa wípé bí wàá àbòsí bá ń bẹ láwùjọ yóò àfẹ́tì àwọn èèyàn o wàláì yóò àfẹ́tì àwọn èèyàn ẹ̀rí yóò kó nira báwọn èèyàn ọ̀rọ̀ pé ọba ṣàbòsí ọ̀ṣàbòsí forí ara ẹni bẹ́ẹ̀ ni òní ó jìyà rẹ̀ ní pọ́ sí forí ara ẹni ṣùgbọ́n gbèsè kò lè kó wàhálà bá yín láyé ọlọ́ngàn sọ bá wọn yẹn làbó òrera fẹ́ pẹ́ nìyẹn ṣàkíyèsí fún ìwé balábòsí bá ń ṣàbòsí yóò ran àwọn ẹlòmíín náà ìmọ̀rùpọ̀ nìkan òun náà ni ó ṣe kíni o ni ó faragbá wàhálà ṣùgbọ́n ni ó faragbá ìtọ́pọ̀ ni ó jìyà kó ṣe kíni o ó ṣàbòsí fún wa níwájú ọlọ́run ṣùgbọ́n wàhálà tí àbòsí tó ṣe lè dálẹ̀ láyé tó bá yẹ pé táyé ni ọ̀pọ̀lọpọ̀ ni ó ràn ẹ̀rì bẹ́ẹ̀ bí a bá wò ó afaru tí a sọ yàrá imam ibn abi dunya wọ́n sàlàyé wọ́n kàtà tọ́bárí yóò abu jafar tọ́bárí inú tafsiri wọn àwọn náà kó afaru nìwánì bẹ́ẹ̀ tí a bá wò ó wọ́n ní kátàbà rọ́jòlè sultan arákùnrin kan kọ lẹ́tà sí ẹni tó jẹ́ olórí ìlú ẹ̀rí ẹni tó jẹ́ olórí ìlú. kí ló wá kọ sínú lẹ́tà ní ó ní hakun nasu isan man ahsan allahu ilayhi wa awlahum bil insaf man basatat bil qudrati yada so ẹni tó lẹ́tọ̀ọ́ láti máa ṣe dáadáa ọ̀nà lẹ́ni tí olúwa bá ṣe dáadáa fún ọlọ́run kó àlámọ̀rí àwọn èèyàn ọlọ́run ọba kó sí ọwọ́ rẹ̀. ó sì ṣe wípé ńgbọ́ ọlọ́run ọba wa kó dáadáa sí ọwọ́ rẹ̀ yìí ọlọ́run ọba ṣe kí ni ó kó àwọn èèyàn sábẹ́ rẹ̀ ó wá ṣe lẹ́ni tí ń ṣe déédéé ẹni tí ń ṣe déédéé tí ń ṣe dọ́gbandọ́gba pẹ̀lú wọn tí ó ṣàbòsí fún wọn Umar bin Abdul Aziz ọlọ́run bá ní fọrún kẹwọn inú àwọn òru àrólé dáadáa tá a ní inú Islam náà àwọn tí wọ́n ti lọ ní bàbá náà títà òsì gbàgbé wọn láéláé wọ́n ní Ah, wọ́n kọ lẹ́tà sí wọn níjọ́ kan àbí wọ́n kọ lẹ́tà sí wọn níjọ́ kan ni láti tí wọ́n ń gbá yọ̀ǹda lọ́dọ̀ wọn nú àwọn tí wọ́n jáwọn ẹni tí ń bá wọn ṣiṣẹ́ lálẹ́gbẹ̀ẹ́ níbi gọ́fúnọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni láti gba àwọn láàyè láti lè ṣe fẹ́ǹsì fún odi ìlú tó ń jẹ gọ́fúnọ̀ lé lórí kíni umar bin khatab kí ló ná umar bin abdulaziz kí ló ná fi dá padà fẹ́ ni ọkọ̀ lẹ́tà fún wọn ni tó sọ fún náà ni wípé fẹ́ǹsì tọ́lọ fẹ́ ṣe káàkiri ìlú láti fi dìfẹ́ǹdì ìlú tí ó máa jẹ́ odi ẹ̀yìn ìlú láti dáàbò bo inú ìlú ó ní usnuha al-adl yẹni bil adl déédéé ni fẹ́ǹsì ìlú ọba ti ń ṣe déédéé nínú ìlú ìlú òní dáàbòbò ẹ̀rí ògbójú ọ̀nà ìlú ẹ kábòsí kú o ń bẹ́ẹ̀ ẹ bá ti kábòsí kú o bẹ́ẹ̀ ní ìfàyàbalẹ̀ ó dé ìgbà ẹ̀sìn security ẹ̀sìn security tọ́pọ̀lọpọ̀ ń pariwo náà ìlú lè ní àbòsí lọ́fà gbogbo ẹ̀ bábòsí bá ti ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ olúwa jogún fàyàbalẹ̀ tó nítumọ̀ fún wa kì í sọ̀rọ̀ àgbélẹ̀rọ là ń sọ ọ́ ọ̀rọ̀ tó ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run ọba tó mọ tó mọnú tó mọ̀ ta ni. wọn lárakùnrin kan ó wọlé tọ Tawus ibn Kisani al-Yamani ala Hisham bin Abdul Malik faqala lah ittaqi yawm al-athar. Tawus ibn Kisani al-Yamani ọlọ́mùbá ni fọ̀rùn kẹwọn nú àwọn aṣíwájú wa dáadáa tí wọ́n ti lọ ni nú àti wọ́n tẹ̀ láwọn sàábì ní mínà tábìáìn jẹ́yàn tó gbajúmọ̀ púpọ̀ ẹ̀rí ó wá wọlé tẹni tó jọba lásìkò ní tó jó lórí ìlú Islam lásìkò ní tá a mọ̀ sí Hisham ibn Abdul Malik faqala lahu ittaqi yawm al-adhan ó wá sọ fún pé bẹ̀rù ọjọ́ tí wọ́n kéde táriwo sọ náà lọ́jọ́ tó lọ́n gbé gbogbo àwọn ẹ̀dá ìdìde tí kálukú ọmọ gbẹ̀sán sẹ́ wọn ni qala Hisham wa ma yawm al ẹni tó jọba ìlú níjọ́ náà lọ́hùn tó jó lórí gbogbo ìlú wa ń béèrè lọ́dọ̀ àfáà yìí pé ọjọ́ wo ni ọjọ́ kéde tí wọ́n ń sọ ni tọ́wọ́sí ibn Kaysan ó wá ká àti ń bẹ Quran chapter six uh, Quran chapter seven verse forty four ó wá ká fún ọba nì ibi tó lè wá ti ń sọ pé fa ìjọ tó bá dijọ́ a gbé àwọn ẹ̀dá dìde àwọn olùpèpè kan ó máa pèpè kí wàá ní tí wọ́n máa sọ náà ni pé alànàtúlọ́hì alàzọ́ọ̀lìmìn òde dá fún gbogbo àwọn alábòsí lọ́jọ́ tèmi ẹ fáìn ẹ dífíkọ́tì ẹ wá ìdẹ̀kùntì ní gbogbo ntọ́rọ̀ ní kó sínú nù wọ́n ní fasọ́ ikọ̀ iṣẹ́ abúlé abdulmalik kí lọ́ọ́ bá gbọ́ ọ̀rọ̀ yìí sí ọba kan dákú síréètì ni ẹ̀rì ẹ̀dùnmọ̀ irú ọ̀rọ̀ tá a sọ yìí àwọn tí olúwa bá kó àkóso ìlú lé lọ́wọ́ ó pàtàkì púpọ̀ torí pé tí ọlọ́run bá ṣe àwọn alákòóso ìlú lóní déédéé àbòsí ó dífíkọ́ọ̀tì fáwọn tí wọ́n ṣe kíni jàmá fáwọn tí wọ́n jáwọn aráàlú wọn ẹjẹ́ abára wa ọ̀rọ̀ tábòsí bá ti rọ àwọn aláṣẹ ìlú àwọn olórí ìlú lọ́rùn yóò rọ àwọn aráàlú wọn lọ́rùn jẹ́kọ́ lọ́ọ́ torí pé nbẹ nú ọ̀rọ̀ táwọn ọ̀jọ̀gbọ́n nú àwọn àfa dáadáa ń jọǹjọ máa ń sọ báyìí wípé annasu taba'un limulukihim warwasa'ihim àwọn aráàlú wọ̀nyí ní option báwọn ti ń darí wọn bá ṣe rí bẹ́ẹ̀ làwọn náà ó ṣe rí wọ́n máa ń try láti emulate àwọn aṣáájú wọn láti kọ́ sí àwọn aṣáájú wọn ni tasajú wa jó ń déédéé babalana bíi da tó ń lò ní máa ṣe déédéé ni n bò mọ rúùyà tí aṣáájú ò fi jẹ́ tó bá sábòsí ìmọ̀tàṣáájú bá ti já lábòsí ìrọ̀rùn ni fún àwọn tí wọ́n jára ìlú náà láti máa ṣàbòsí fúnra wọn yẹn ni àfáà yìí ṣe fún olórí ìlú lásìkò ti ẹ̀ńjọ́ náà lọ́hùn tá a mọ̀ sí Hisham ibn Abdulmalik alimami Tawus ibn Kisani aliyamani àgbà àfáà dáadáa ni wọ́n wọn wá káyà ní Suratul A'raf Quran chapter seven verse forty four tí wọ́n káyà fún Hisham ibn Abdulmalik yìí tolúwa ní iṣẹ́ gbàgbé ọjọ́ tá a pe àwọn olùpèpè kí wọ́n pèpè kí ni wọ́n mọ sọ́njọ́ náà ní pé aláàtúlọ́hí aláàbọ̀ọ́lìmí ibi dáadé mi ọlọ́run ọba ìgbéjìnà sí kí ọlọ́run kó mọ bá gbogbo ẹ̀yin tẹ́ jálábùsí lọ́jọ́ ìní wọn lọ bá bá dákú fakọ́lá tọ́hús afa yìí wá sọ pé azàtí lọ sí fatifakẹ́ifà bílmọ̀ ayánà fakẹ́ifà almọ̀ ayánà. èsì ìròyìn ọjọ́ yẹn nìwọ ọba dákúlé lórí tó bá dijọ́ náà ti ṣẹlẹ̀ bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńkọ́ kí lọ́ọ́ ti ṣe ìtumọ̀ ẹ̀dá ni pé ẹjọ́ ni déédéé ẹjẹ́ ni ti ṣe déédéé ẹ má ṣàbòsí fáwọn èèyàn bíi ti wù kọ́ ma eléyìí ó tún jẹ́ ọ̀kan alimami Ja'far bin Yahya wọ́n ní alkharaju umudul malk ìsákọ́lẹ̀ tẹ́ rí ni làwọn ọba fi máa ń gbéra bó sì ṣe wà lọ́dún bàbá náà bàbá wa ńlẹ̀ káàárọ̀ jíire látọjọ́ tó ti pẹ́ wa náà àwọn ìjọba tàsíkò yìí náà táàkì làwọn náà fi ń gbéra ni ẹ̀rí náà pè ní alkharaju nù àbí àwọn ń ta lè pè ní kharaju òun náà ní àwọn nǹkan tó jẹ́ ohun tá mú jáde nínú ilẹ̀ tá mú jáde nínú ilẹ̀ owó epo sílvà owó diamond owó àwọn mineral resources ìjọba máa fi gbéra ìníkọ́ ló ti bẹ̀rẹ̀ ọjọ́ tó ti pẹ́ ni ẹ̀rí ó ní ṣùgbọ́n kò sí téèyàn fi lè gba yìí láyé téèyàn fi lè mú yìí bá rẹ̀ tó dàbí kéèyàn ó jẹni tó ń ṣe déédéé wọ́n sì ń dín kó yẹpẹrẹ báyẹn tí ń sọ ní dẹni àbùkù láyé àti lọ́run tó dàbí kẹ́dà ó ṣe kí ni jàmáà kẹ́dà ó máa ṣàbòsí òsínbẹ́yà ti wọ́n sábòsí tó yẹ pẹ́rẹ́ àtàbùkù náà ní ọ̀padà gbẹ̀yìn alámọ̀rí ayé ẹ̀ bàbá wa ń sọ̀rọ̀ àbòsí jàmá afẹ́ kí á lọ mọ̀ pé àbòsí tẹ́ rí nì ọ̀nà mẹ́ta náà ni ó máa ń gbà wá sáyé o ìlú pé aṣàlàyé kíníkejì kẹta fún wa bàbá rí bádébí ọlá pẹrẹ lọ́jọ́ tìní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àtúmọ̀ tẹ̀síwájú ń jọ́ mi bí isnillahi tabaraka wa ta'ala wa hawlihi wa quwwatihi az-zulmu thalathatun. àbòsí tí àwọn èèyàn máa ń ṣe láyé nígbà tí àwọn ọ̀jọ̀gbọ́n wò sùn táwọn àfa onímọ̀ látara tí wọ́n rí inú ọ̀rọ̀ ọlọ́run àti inú àtàwọn ẹni tí ṣáájú wọn wọ́n padà kọ̀ǹkúlùdù pé gbogbo ojú mẹ́ta náà lọ. gbogbo ọ̀rọ̀ àbòsí dẹ́dà máa ń ṣe láyé kò ju náà lọ zulmu bayna al-insan wa ìran kan nínú àbòsí mẹ́tẹ̀ẹ̀ta ni òun náà nìyí tí ẹ̀dá ṣe láàrin òun ọlọ́run àti ọba tó dá ẹ̀rin gbàmí àwọn mìíràn ní àbòsí tí ẹrú ṣe fọ́lọ́run àwọn àfáà ní ká mọ̀ máa lo gbólóhùn pé wọ́n ṣàbòsí fọ́lọ́run mọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà wá bá sí Kùránì ń gbọ́ náà ni pé wà máa ń zalamuna walakin kanu anfusahum yadhlimun ọlọ́run lẹ́ ṣàbòsí fẹ́mi ọlọ́run o ara yín lẹ́ ń ṣàbòsí fún àfààfin ní ká tún gbólóhùn ní ká tún ṣe àwọn ọmọ ni wọ́n ṣàbòsí fọlọ́run kò sí bá bẹ ní ó tó ṣàbòsí fọlọ́run ṣùgbọ́n èèyàn lè ṣàbòsí láàrin ìbálò òun àtọba tó da tí sọba tó níwà ìyẹn náà wọ́n gbà lérò wọ́n wọ àzọ́mu zolmi òun náà làbòsí tó sì ga jù gbogbo ọ̀ràn àbòsí téèyàn máa ń ṣe gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá fi ru allegation bẹ́ẹ̀ kan tó bá bá a kú kó gbàgbé oríire láàrin wọn àtọ́lọ́hún gbogbo dáadáa téèyàn ọba jẹ lẹ́yìn ikú ó ti jẹ́ tán irú wọn lóluwà ń sọ fún lọ́lọ́run sọ fún báyìí pé wa yawma yu'radu alladhina kafaru ala an-nar ìrántí ọjọ́ tí a gbé iná hàn àwọn tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú èmi ọlọ́run tá a fi iná hàn wọ́n tá a fi àwọn náà hàn iná. أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعت بها gbogbo tẹ́ fi gbádùn lọ́rùn gbogbo ẹ̀ ti fi gbádùn gbákúgbá ìgbádùn àbòsí ìgbádùn rádaràda ẹ̀ ti fi gbá tẹ́ gbà tán láyé. فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون. ọlọ́ni gbogbo ń tẹ́ fi gbádùn lọ́rùn náà lẹ́fi gbádùn tọ́láyé ń bí ni wá sí nǹkan mi tó ṣẹ́kù fún yín kọjá ìyà ìyẹpẹrẹ ìyà àbùkù ìyà ẹ̀sìn lẹ́ẹ̀padà máa jẹ báyìí látara ìwà pòkì ìjáyé fẹ̀mílétè ń tutọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni torí ẹ̀bí àbá ń sọ pé ẹ̀dá ṣe àbòsí láàrin òun àti ọba tó dá àwọn àfáàní tó kó sínú náà ní àṣírí kú wal kufru wan nifaq èmi ni ẹ fi kan kún wọlébédà àtàdádálẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ń gbọ́ pé ẹ̀dá sábòsí láàrin òun àti ọba tó dá bíi mẹ́rin yẹn náà ni yóò máa sábà kó sínú alkufuru wàṣírìkú wa nífàkú wọlébédà olùwàsánú sóràtú Luqman inna ṣíríkà lazulmun azim lọ́ní ìmọ̀ múrogún pẹ̀lú èmi ọlọ́run ìmọ̀ ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run ọba àbòsí tó tó sí òun náà làbòsí tó tóbi jù òun làbòsí tó tóbi jù ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì fi gbogbo ọ̀nà ni wọ́n fi gbà ṣàlàyé ọ̀rọ̀ nì fún wa nínú ẹ̀ lọ́rọ̀ wọn tí wọ́n ní kílẹ̀ ti rí sí ẹ̀yin ọmọlẹ́yìn mi tí ń bá sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ mi tẹ́mi náà ń gbọ́ yín arákùnrin kan tó ra ẹrú láti owó rẹ̀ ẹnìkan kó fún lówó iṣẹ́ ogun rẹ̀ ló mú tó fi ra ẹrú lọ́jà ó wá ra ẹrú nítorí ẹrú a máa ń rà wọn a sì máa bòyàn kò sí ìdí ó lè ṣẹlẹ̀ nínú méjèèjì ni ilé ìwà mówó lápò ara ó lè fi ẹrú lọ́jà ní ó wá mú wá sílé ó wá ń sọ fún ẹrú pé hazihi dárí wàhazihi amali ilé mi ní gbogbo tí ń bẹ ń bẹ máa jẹ máa mú ọ máa gbádùn ọ máa ṣẹṣẹ mí rọrùn ṣọ́ọ̀bù mi ní tí mo sí ọjà sí tí mo kọjá sí bá mú máa tajà máa mójútó sẹ́ẹ̀ mi má ọ bàjẹ́ o ànábì ni wá ń jẹ ìrọ̀rùn ń wọ ìrọ̀rùn ń sorun ìrọ̀rùn ń ṣègbésí ayé ìrọ̀rùn lọ́dẹ̀dẹ̀ ọ̀gá ẹ̀ òpẹ́ kó jìnnà tó bá wá lọ ṣọ́ọ̀bù tó lè tajà tó bá pawó ntọ́pa látàárọ̀ tó bá dalẹ̀ ọ̀gá ọlọ́gá ni yóò lọ kówó fún kò ní kó fọ́gà tiẹ̀ àrẹ́bìnrin ta ló wù nínú ẹ̀yin tí ń bá sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ mi tẹ́mi náà ń gbọ́ yín tó fẹ́ kọ́ lọ́n fi ẹrú burúkú bá ní sàdánwò fóun wọn sábẹ́ náà wọn lọ́lọ́ mọ̀jẹ́ arírú àdánwò ni wọn ní tọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ àpèjúwe ẹni tí ń ṣe bọ́ sọ́lọ́ ń dàbí ẹrú tá à ń sọ yìí ni alábòsílẹ̀ ẹrú ni alábòsílẹ̀ ẹni tí bá mórogún pẹ̀lú ọlọ́run ọ̀nà kọ́nà ẹbọ afẹnusí ẹbọ afárasí ẹbọ afọkansí olúwa lọ́dọ̀ ayín ọlọ́dọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ àǹfààní ẹ̀ là ń lò ń gbogbo ọ̀nà kan náà ńgbà tá à ń bẹ láyé ká tó máa bẹ láyé ńgbà ń bẹ láyé bẹ́ẹ̀ bá tó sí mọ́ náà wọn ní yáǹgì òkú ẹ̀ sí sámà wọ́n sì yáǹgì òkú ẹ̀ sí sámà sámà bá bala bàbá rẹ̀ kọ́ sámà ọlọ́ọ̀ni bọ́n bá wà náà sí ọ náà orí ilẹ̀ táwọn sí ọ sí orí ọlọ́ọ̀ni náà ni sọ kó yẹ pé irú ká máa wá sin ẹlòmíì lẹ́yìn ọlọ́run àbí ká máa sin lọ́run ká tún máa sin ẹlòmíì pọ̀ mọ́ lọ́run àbí ká máa fi ipá máa pe ọlọ́run lórí àwọn àdáwọ́lé wa pé pé nǹkan mi là á máa wá pè á máa gbára lé nǹkan mi àní gbára lọ́lọ́run á máa wá dáàbòbò lọ́sọ́dọ̀ nǹkan mi àní wá lọ́sọ́dọ̀ ọlọ́run á wà á mú àlámọ̀rí wa á gbé kúrò lọ́dọ̀ ọlọ́run á máa wá lè darí ẹ̀ sọ́dọ̀ ẹlòmíì alábòsí wo ló torí yìí ńlá yìí torí ẹ̀ làwọn afáàfin ní gbogbo gbàtà bá ń gbọ́ pé la'natullahi ala zalimin ìbí dandan ọlọ́run kọ́ wọn bá gbogbo alábòsí láyé wọn ní àbòsí tọ́lọ́run ọba gbà lérò náà nìyí téèyàn ṣe látara àṣẹbọsọ́lọ́run láàyè mi olúwa ní kíni o wà zalimina adda lahum azaban alima gbogbo gbàtà ẹ̀ bá ń gbọ́ rúgbó lónìí àwọn alábòsí tó lùwà ń sọ náà làwọn tí wọ́n bá bòsí wọn débi olúwa ní famani aslamu mimman kasaba ala Allah sani ni tí salabusi láyé tó dàbí ẹni tí ń parọ́ mọ́ Ọlọ́hun wàlkẹ́tìbù ala Allahi wal iftirahu ala Allah huwa haqiqatul bid'ah nígbà tí ń pè ní ìparọ́ mọ́ Ọlọ́hun òun náà ní pápá pàǹtà ń pè ní bídíà haqiqatul bid'ah fi madha fil iftirahi wàlkẹ́tìbù ala Allah ń bẹ lábẹ́ ká máa parọ́ mọ́ olùwàsí sọ́nù suratul An'am Quran chapter olúwarí wa mọ́ni asilamu mi mọ́ni sarọ́ alọ́lọ́hi kaziban tanifi sábùsí jùlọ ibi ẹni tó dáadáa parọ́ mímí ọlọ́nka nkọ́lá kọ́lọ́lọ́hu subhanahu wa ta'ala kata walam yakun arọ́dọ̀lọ́hu azza wa jalla kata walam yuride bí kéèyàn ó sọ pọ́lọ́ngàn ọba sọ nǹkan báyìí àwa lọ́sọ̀tún wa lọ́sọ̀sí àríbi olúwa ti sọ ó ní nǹkan báyìí lolúwa gbà lérò àwa lọ́sọ̀tún wa lọ́sọ̀sí àríbi olúwa ti gba nǹkan náà lérò ọ̀kan nínú àrùn àbòsí tẹ́dà máa ń ṣe láyé òun náà ni kí ẹ̀dá ó ṣe kíni o kó ṣàbòsí láàrin òun àti ọba tó dá ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú àbòsí jàmá òun náà ni thulmu bainahu wa bainan nas àbòsí tá a ṣe láàrin àwa àtàwọn èèyàn tọ́lọ́njọ́ dá wa sáyé gbòòrò ìran àbòsí bẹ́ẹ̀ lÓlúwa ń sọ pé wájà sáwù ṣèyí àti ṣèyí àtúnmìflúhà Olúwa ní gbogbo ẹni bá ti ṣàbòsí ẹ̀san rẹ̀ náà àbòsí náà ni ìdàtí ṣe ẹni bá ṣe àìdá àìdá náà ni ó máa jẹ́san rẹ̀ níparí ayà yẹn olúwa ní innahu la yuhibbu zalimin mi ọlọ́run ọba onífẹ́ àwọn alábòsí o ẹ̀rí onífẹ́ àwọn alábòsí láàyè mí àní innama sabilu ala alladhina yaslimuna an-nasa ènìyàn bá rí tó sábòsí ẹ̀wáyà fún ẹ̀jẹ̀ yíyà bákan náà rẹ̀ lẹ́kẹta nínú ọ̀nà tí àwọn èèyàn tí wọ́n máa ń gbà ṣe àbòsí òun náà ní kíni o zulmu baynahu wa bayna nafsi àbòsí tí èèyàn ṣe tó yẹ pé ara ẹ̀ lásán ló ṣe é fún ara ẹ̀ lásán ló ṣe é fún wọ́n gbọ́ pé ọ̀sẹ̀ mi ara rẹ̀ lọ ń ṣe irú ẹ̀ náà wà ìdẹ́yàn ṣe láàrin èèyàn pẹ̀lú ọlọ́run ọ̀kanu ìdẹ́yàn ṣe láàrin èèyàn àti àwọn èèyàn tá a jọ ń bẹ láyé àbáwọn ẹ̀dá míì náà ọ̀kan nìyí náà èyí eh, téèyàn wá ṣe tó yẹ pé ara rẹ̀ ló ṣe é fún òun náà lẹ́lẹ́kẹta nù ọ̀ràn àbòsí irú ìyẹn lórí wá ń sọ nínú Suratu Fatir àyà thirty two olúwa ní faminhum zalimun li nafsihi ìbẹ́nu àwọn èèyàn tó yẹ pé ara rẹ̀ ló ń ṣàbòsí fún bẹ́ẹ̀ bá wọnú Suratu Namli abba bẹ́ẹ̀ Quran chapter twenty seven nǹkan bí àyà forty four olúwa ní zalamtu nafsi eh, bẹ́ẹ̀ nù pé mo ṣàbòsí fẹ́mi ara mi. Ah, láàyè mi ọlọ́ni ìzọ́lámú anfusahun nusuratu nisa Quran chapter four verse sixty four pẹ̀lú wa ní kẹ́ rántí gbẹ̀ ṣàbòsí fẹ́mi ara yín ni ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ìyàbá sì wọ̀rọ̀ bàbá wa ádámù alayhi salatu wa salam nígbà tí wọ́n ṣàṣe mọ̀ṣe ń jọ sí náà bí wọ́n sọ náà ni pé watakuna mina zalimin ntẹ́mi ọlọ́run ni ẹ má jẹ ibẹ̀ bá jẹ ẹ má jẹ ni tí ó jẹ́ alábòsí o fẹ́mi ara yín ni ẹ̀rí وكل هذه ثلاثة أيها الإخوة ظلم للنفس gbogbo ẹ̀ náà pátá àbòsí fún ara ẹni náà ni àtìyí tẹ́ dá ṣe láàrin òun àti ọba tó dá àtìyí tó ṣe láàrin òun àtàwọn ẹ̀dá míì tí wọ́n jọ ń bẹ láyé oníjìyà rẹ̀ tó bá wá rí gbogbo àbòsí pátá yóò padà máa lọ síbi kíni jàmá yóò padà máa lọ síbi pé ó ṣàbòsí ó ṣe forí ara ẹni gẹ́gẹ́ bí olúwa ṣe sọ fún wa ní suratul Nahl Quran chapter sixteen verse thirty three olúwa ní wa ma zalahumahumullah walakin anfusahum yadhlimun ẹ̀ẹ́ ṣàbòsí fèmí ọlọ́run o ara yín lè ń ṣe kíni ara yín lè ń ṣe àbòsí fún ẹ̀wọ̀n suratul Baqara aya fifty olúwa ní wa ma zalamuna walakin kanu anfusahum yadhlimun àlẹ́ ṣàbòsí fèmí ọlọ́run ọba tí ara yín lè ń ṣe fún láàyè mi nù sóròtù alẹ́ àni àwọn Quran chapter six verse eighty two olúwa ní wàlámi yẹlbisu ìmáàna home de zulmin àwọn tí wọ́n jẹ́ èèyàn gidi làwọn tí wọ́n pa àbòsí pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn tí wọ́n láwọn ní sí ọba tí ó dá wọn torí ẹ̀ eléyìí ó máa sọ fún wa wípé ń mọ̀sábòsí ẹ̀jẹ̀ á jìnnà sí gbogbo ọ̀nà kọ́nà o bí ẹ̀dá bá ṣe lónìí ràn ra àwọn etí àti kàkálẹ̀ kò sí ẹnìkan ó ń ṣera ẹni wa ní ọ̀rọ̀ bàbá wa ńlẹ̀ yorùbá wọn ládìẹ tó ń yàgbẹ́ sísàsùn ó ń bá sàrí ààrẹ jẹ́ ni ẹ̀rí abẹ́láwọn bá Allahu subhanahu wa ta'ala ìdójẹ́wà rẹ̀ bí ìbá ti wù kó nira tó kọ́lọ́mọ́jì ò nira fáwà àwọn àwà tó jẹ́wà burúkú bí ìbá ti wù kí ó rọrùn tó kọ́lọ́mù kó má sí ní ọrùn fún wa gbàgbọ́ wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.